wọn ò mọ̀ tó ń wí tó pé the word there is not in their language it is letter why the word why letter why is yisa yisa yisa yisa they now change why today to make it a different person. It's no more Isa, but another person entirely. Ẹ wò, ó ní wọ́n kàn sáà ń wò ń bígbà tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ kan tí wọ́n gbọ́ nílé ayé wọn. Àṣé ìwọ tó ń pariwo Jesus Jesus Jesus in Jesus name in Jesus name àti òtí wọ́ tipẹ́tipẹ́ àti kèé tó ọkọ̀ tí ìyá rẹ̀ sọ́nà ń pè wù ọwọ́ aka àwọn ọkọ̀ tó jẹyọnu bíbélì tó ní jẹ́ nínú bíi James bíi John bíi Jeremiah ọwá ń sọ wọ́n pẹ̀lú ehébémù pé james yim ẹ̀yìn ó tàn sá gbogbo ẹ̀ lẹ̀ pé ń gbọ́nà ti rí jẹ́ tẹ̀ǹpẹ̀ táyé wá jáyé jẹ́ only, only, only, only, only let me give you the nearest example now do you know Jacob and Jacob is an Israelite now Jacob. It's not J, no J. It is Yakub. It is Yakub, not J. Joseph, you know Joseph? It is Yusuf, not, not Joseph. Báwọn kiri yóò ṣe fọ́lá tí wọ́n dìde nú o wọn ò tí ìrètí rẹ̀ fọ́ ó jésù èsè jésù o ìsá ni o ìsá lẹ́yìn ìgbà yẹn ló ṣẹ̀ wá sọ phonological process tó fi chẹ́ǹjì tí ìsá tó fi di ìsá ìsá tó fi di ìsá àwọn tó bá ti linguistics ẹ̀kọ́ yìí ó yé wọn bí lẹ́tà ṣe máa yọ wọnú ara wọn nítorí pé wọ́n ní ìbátan ìyíṣà ìyíṣà ìyíṣà ìyíṣà ẹ lọ gbọ́ kínní yẹn gbọ́ ẹnu ẹ̀ ló ti dùn ẹnu ẹ̀ ló ti dùn so ìwọ tó ń ké sí Jésù má pè Jésù mọ́ àfọlọ́ǹbì ọ ọlọ́run láti bì ọ má pè Jésù mọ́ o ò gbọ́ ọkọ ẹ̀ náà. ẹlòmíì ló ń pè pe Isa mẹ́tẹ̀kójú ó tì ọ́ táwọn mùsùlùmí wá ń pèlè wọn náà máa pè é mẹ́tẹ̀kójú ó dákun ọ́ ni. bíbélì tó ti gbé lọ́wọ́ pọ́ọ̀sì lọ́rọ̀ ọlọ́run mọ́ tó ti gbọ́ bíbélì ò pe rẹ̀ lọ́rọ̀ ọlọ́run bíbélì ò sọ pé ìwé tó sọ̀kẹ̀ látọ̀dọ̀ ọlọ́run lòun kò pé ó parẹ̀ bíbélì ẹ̀yin lẹ́kọ́ tán ẹ̀kọ́ tán

yóò dàbí ọmọ. Aṣubuhat fi Isa salam wal jawab anha. Isa ọmọ Maryam nítorí náà yí Mùsùlùmí, ti lọ o. o. kódà ó dùn èmi gan tí mo ti kọ̀lú kan tí mo pè ní Jésù Kristi ọmọ tá a ní tá a mọ̀ pé ẹlòmíì ẹ̀ta lè ní Jésù. ẹ á mọ bírákẹ́tì ẹ̀ nísìnyí ni ẹ á mọ bírákẹ́tì ẹ̀ nísìnyí ni ìyá ìyá tó bí ìyá tó bí olùgbàlà yín kò pè ní Jésù ní èpè ní Jésù mọ́ ìyísà ló kọ rẹ̀ ìyíṣà tọ́ba ti fẹ́ kọ́lọ̀ ó kọ́kọ́ tiẹ̀ náà dàtà ìdá wọ́n kọ́ ó kọ́ rẹ̀ dàtà ìdá má. àwọn ìrújú kan rèé o tí àwọn tí wọ́n ní ìyíṣà ò padà wà má kóra wọn sí àti èsì rẹ̀ alákọ̀ọ́kọ́ dáwà anna hayata Isa bunu Maryam alayhi salam sísọ pé ìṣẹ̀mí Isa ọmọ wànùzúlùhù wànùzúlàhù fi áfírí zaman àti sísọ pé ìsọ̀kalẹ̀ rẹ̀ ní òpin ayé láyú ìjàdòfèlè kùránì lìkẹ̀rí pé wọn ò rí nínú àlùkùránì ìrújú ni ó alìjàwáàbù èsì láyẹ̀kúlùhù من yufassiru l-Qur'an bi khamsa ma sabaqa dhikruha. ẹni tó bá ń túmọ̀ àlùkùránì pẹ̀lú nǹkan márùn-ún tá a sọ síwájú péyàn máa fi túmọ̀ àlùkùránì kùránì bil kùránì kùránì bil hadith kùránì bi qawli kùránì bi qawli kùránì beluga alẹ́ àrọ̀bíyà ẹni tó bá ń túmọ̀ kùránì bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ò ní jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ kà á jáde lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ìnínú ẹlẹ́ẹ̀kejì láàyè kúlùhù máa ń yù sọ́dì kò bèlè khabar àfáàdìtì ànínàbí sallallahu alayhi wa ọ̀rọ̀ yẹn pé wọn ò rí ìsẹ̀mí Jésù nínú Kùránì ìsẹ̀mí Ísá ò rí nínú Kùránì wọn ò sì rí sọ̀kalẹ̀ ẹnu kùránì ẹni tó bá gba ìró tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ ànẹ́bì gbọ́ kò ní sọ bẹ́ẹ̀. nàmbà tírì wàlá yakuluhu man kana ahla sunna wal jamaa mùsùlùmí tó bá jẹ́ ọ̀kan nínú ahlu sunna wal jamaa kò ní sọ bẹ́ẹ̀ ọba àmàdà akọ̀ ọjọ́ rẹ̀ ó ti hàn pé ó sì nínú alùsùnà wàlìjàmà. ìkẹrin qawluhu la yujadu fil Qur'an jíjẹ́ tí ó jẹ́ pé ààrí nínú Qur'an laysa bi hujjatin kìí sẹ́rí li anna ba'da umuri dín nítorí pé abala kan àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa ìnáma wújídà fil ahadith annabawiya fakọt inú àdíìsì ànẹ́bì nìkan láti rí fàṣọ̀dàkùnáà a sì gbà á ní òdodo wà á mẹ́nà bí ha a nígbàgbọ́ nínú rẹ̀ bìdú ní láì ní àtakù kankan lọ́dọ̀ wa mífìlú bí àpẹẹrẹ àdìkánù islam alihamsa orígun islam márààrún láàáyáta láàá tẹ́lẹ̀ quran kò ní àyà kanu quran o bá àdìkánù ìmáni asita orígun ìmáni mẹ́fẹ̀ẹ̀fà láàáyáta láàá tẹ́lẹ̀ quran kò ní àyà kan inú quran jim أعداد ركعات للصلوات الخمس أعداد ركعات للصلوات الخمس àwọn òǹkà rákàrún wákàtí márààrún láàáyátàlá hásìlì kùrán kò ní àyànú kùránì dal kàìfíyàtù rọ́kẹ̀á báwo gan láti kí rákàkà fọlọ́ rákàkà báwo gan láti kí táàsì mọ̀ pé o ti kí rákàkà la ayatala ha fílí quran kò sí àyà fún nínú kùránì ní sábàkọ̀ làkà ó sì ti síwájú fún o tí èèbá ṣe alákọ̀ọ́gbàgbé ni ọ́ ó ti síwájú fún ọ o nínú ọ̀rọ̀ tá a sọ báàdù umuru ligai àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ẹlẹ́tì la tújàdù láha àyà sílẹ̀ quran eléyìí tí àyà kankan fún nínú àlè quran èyí tí a rí àyà kankan fún nínú àlè quran ni tó o ti kàwé tán ó sì wá débi ọ̀rọ̀ Ìsá ọmọ mẹ́ríyàmù tó wá tẹ̀pẹ̀lẹ́ kò kò àyà fún ní ojú kejì dáwà al-istidlal bi ayatin wa ahadith dídà nùzúl Ìsá ibn Maryam alayhi salam dáwà al-istidlal bi ayatin wa ahadith dídà nùzúl Ìsá ibn Maryam alayhi mímú ọ̀rọ̀ wá sísọ pé mímú àwọn ẹ̀rí mímú àwọn ẹ̀rí kan wá pẹ̀lú àyá alukur'an àti àdíìsì ànẹ́bì láti fi tako ìsọ̀kalẹ̀ yìí sọmọ Mariam èrújú ni o kẹ́nìkan tọ́ka sáyà kanu kùránì kó ló tako ìsọ̀kalẹ̀ yìí sá kó tiwa nù èrújú kẹ́nìkan mú àdíìsì kan wá nínú àdìsò jí sí ọlọ́run ó ní ó ta ko ìsọ̀kalẹ̀ ìsá àwọn onítọ̀run ti kó sínú tàkùté ìrùjú tàkùté tẹ́ máa fi mú ìgàlà ó ti kó sójú ẹ̀. wà mí fi wá àyà àpẹẹrẹ irú àwọn àyà tí àwọn tí máa ní ìsá ọ̀wà mọ́ àpẹẹrẹ tí wọ́n máa mú wá tí wọ́n máa fi sọ pé àáyà kan tako ìpadàsọ̀kalẹ̀ Ìsá tàbí àdìsí kan tako ìpadàsọ̀kalẹ̀ Ìsá ìkíní bẹ̀ nínú àáyà wọn ọlọ́run ní warasulan ila bani Israel ó sì jẹ́ òjíṣẹ́ sí àwọn Israeli sura Ali Imran Quran three verse forty nine wọ́n ló jẹ́ òjíṣẹ́ sí àwọn amọ́wo àwọn ìsírẹ́lì wọ́n ní kí ló wá kà ànábì wọ́n ní sẹ́yà wàkẹ́ ìsírẹ́lì ni ti bá a sọ fún ọ lẹ́ẹ̀kan pé ànábì a máa ṣe tàkísù ntọ́lọ́mbá mú wá ní am a sì máa ṣe tààmìmù ntọ́lọ́mbá mú wá ní káàs ntọ́lọ́mbá mú wá ní gbogbogbò ànábì a máa ṣàtẹ̀yànrí rẹ̀ ntọ́lọ́mbá mú wá ní àtẹ̀yànrí a máa sọ di gbogbogbò kí ni pírọ́blẹ̀mù ẹ̀ kí ó ní ó dòjìṣẹ́ fún àwọn Israẹli fine agbàbẹ́ ẹ̀ ànẹ́bì tún wá sọ pé ó ń bọ̀ ní ìjọ òun ṣe ìdánẹ́bì sọ lọ́kùnrin àti ẹnu báyìí tó fi ń sọ pé ayà yìí ó takò ìpadàbọ̀ Ìsá ọ̀hún pẹ̀lẹ́ ìgbọ́ ó sì tún padà nẹ́bí gbọ̀ kò sí takora wọn Buhari President Buhari lánàá ó jẹ́ president gẹ́gẹ́ bí ológun àbí wọ́n padà dé àbí ò padà dé gẹ́gẹ́ bí kí ni alágbádá ńlá nínú àyà tí wọ́n tún máa sọ pé tún tako ìpadà sọ̀kalẹ̀ yìí sáré o Sura Ali Imran Quran 3 verse 59 wọ́n ní Allah sọ pé inna masala Isa inda Allah ka masali Adama khalaqahu min turabin thumma qala lahu kun fayakun dájúdájú àpèjúwe Ìsá lọ́dọ̀ Ọlọ́run dàbí àpèjúwe Ádámà tí Allah dá látara erùpẹ̀ lẹ́yìn náà wọ́n wá sọ fẹ́rùpẹ̀ náà pé di Ádámà ó sì di Ádámà wọ́n ní nígbà tí Ádámà ti wá kú tí Ìsá náà sì jọ àdàmà òun náà ti kú nìyẹn ah, ah. alágbárímọ̀ ní ọ̀hún ṣe bí torí pé àwọn kan wọ́n ti torí pé yíṣà ò ní bàbá wọ́n sọ di olúwa àtolùgbàlà lọ́lọ́run fi sọ áyàyè kalẹ̀ kìí ṣe nítorí ikú ṣe nítorí ikú ádámà ló má sọ̀kalẹ̀ nítorí pé kò ní bàbá làwọn èèyàn bá sọ́dọ̀ olúwa àti olùgbàlà ni Allah wá sọ pé ẹ lọ mọ̀ wọn ara yín àìní bàbá Ìsá kò sọ́dọ̀ olúwa àti olùgbàlà bí Ìsá ò bá ní bàbá ó ní àpẹẹrẹ ó láfijọ́ àfijọ́ ẹ̀ náà sì ni Ádámà Ádámà ò tiẹ̀ wulẹ̀ ní bàbá bẹ́ẹ̀ ni kò sì ní màmá tó ń ti bẹ́ẹ̀ kọ̀mọ̀dọ́lọ́hùn òun ni òun kóyè pé ẹjọ́ òun sì sọ pé di ádámà bí ẹni tá a máa pè ní ádám kún ádám fàyẹ kún ádám ìsá ń kọ́ ìsá mà níyàá nínú ẹni tí wọ́n ní oyún rẹ̀ tíya rẹ̀ gbé oyún ẹ̀ káàkiri àtẹni tí wọn ò ní oyún rẹ̀ rárá tó sì di ẹ̀dá tó ń bẹ ta ló lágbára jù náà méjèèjì nínú ìṣẹ̀dá wọn ìṣẹ̀dá wo ló lágbára jù nínú méjèèjì. ànábì Ìsá alayhi salam tọ́ ọba sọ pé ẹ ẹ ṣe bí ẹ̀mí mímọ́ ni wọ́n fi dáa ọ̀dà any pastor I need your answer now. Allah subhanahu wa ta'ala ó ní inna masala àyíṣá ayé dàmọ́ kama sálí ádámà dájúdájú àpèjúwe irinṣá lọ́dọ̀ Allah kama sálí ádámà bí àpèjúwe ádámà ni khalaqahu min turabin ádámà tí aláwọ̀ dá látara irúfẹ́ thumma qala lahu lẹ́yìn náà aláwọ̀ aṣọ fún irúfẹ́ náà kún ádámà di ádámà fàyẹ̀fóònù ádámà ó sì di ádámà àpèjúwe ní fọ́ọ̀tù bá náà ọlọ́run àwọn tí wọ́n wá sí àyà yìí lò wọ́n láyà yìí takò ìpadàbọ̀ yísà wọ́n pé nígbà ti lè fi wé ádámà ádámà wálé ayé ó sì padà kú wọ́n ní yísà náà wálé ayé òun náà ti kú àwa ń sọ pé wọn ò gbọ́ àyà yìí àyà yìí ò sọ̀rọ̀ nípa ikú tabawo dáadáa kò sọ̀rọ̀ nípa ikú ó ń sọ nípa ìṣẹ̀dá ádámà bí aláwọ̀ ṣe fi kẹ́límà kó ń fàyà kó ń ṣẹ̀dá rẹ̀ wọ́n wá ń jẹ́ kó yé àwọn tó sọ Ìsá di olúwa àtolùgbàlà wọn wípé Ìsá náà kún fáyà kún lòún fi dáa ok ìyẹn ilé aniwari pásítọ̀ kan kó ní but but ẹ̀mí mímọ́ ọmọ fi dáyé sánà kìí ṣe rúpẹ́ pẹ̀lú ẹ̀mí mímọ́ yẹn ó ti ó ju ádámà lọ mọ́tì lọ gbogbo rẹ̀ yèèpẹ̀ tí ọlọ́run kójọ fún ádámà tàbá sọ̀pùráàtì ẹ̀mí mímọ́ kúrò ń bẹ́ẹ̀ kò lè di ádámà yes or no yèèpẹ̀ tí wọ́n mọ kalẹ̀ fún ádámà tàbá ti yọwọ́ ẹ̀mí mímọ́ kúrò ń bẹ́ẹ̀ kò ní yẹ̀ kò ní gbò tí ó máa wà nípò ọ̀bọ̀rọ̀ gidi ṣé yẹn yí ọba o agasi pé ẹ̀mí mímọ́ náà wọ́n fi dáadáa mà abẹ́ ẹnu ẹ̀ gbà á kọ́ ọ sọ pé ẹ̀mí tọ́lọ̀ fi dáadáa mà kì í ṣe ẹ̀mí mímọ́. ọ̀jẹ̀ sọ bẹ́ẹ̀ ńgbà tó gọ̀tàn ráúráú ọ̀jẹ̀ sọ bẹ́ẹ̀ ọlọ́run wulẹ̀ sọ nínú kùránì ni pé wà nàfákàtù fi ìmí ń rú yìí kódà ẹ̀mí mímọ́ ti ádámà ẹ̀mí direct ni ẹ̀mí mímọ́ ti isa indirect ni nígbà tọ́lọ́run sọ ti ádámà ó ní wà nà fákàtù fi mẹ́rùn yìí mo sì fẹ́ nínú ẹ̀mí mi mo fẹ́ sí lára ní ti isa ọlọ́run ní òun rán màláíkà jìbìrìlù sí i ó sì yíra padà ó di ẹ̀dá ó sì fẹ́ atẹ́gùn ẹ̀mí mímọ́ sí lára.